abojú mẹ́jọ. abo ajá. abojú mẹ́rìndínlógún. káwọ́ fojú awo hàn. àlàó sọ ọmọ ọ̀dọ̀ yóò lóbì. bẹ́ẹ̀ ni mo mọ̀. ọ wà lọ bá ń robì wá sọ gbọ́ má rà lọ́dọ̀ ìyá kúkúrú o. sọ ti gbá kárí ọkọ mi ó soríire ìyá wa. ṣé ẹ̀yin ò rí pé òun yìí ó kàtàrí òun yìí sì ti pọ̀jù pẹ̀lú. ẹ wá ní kírú eléyìí kó wá lọ mọ́ robì wá ní ọ̀sán gan yìí kò ní lè lọ o gbọ́gbọ́n rẹ̀ bá dé yóò lọ bá yín rà ẹ mọ́ bínú ìyá wa. ẹ dàpẹ́ mọ́ bínú akọni tó rí ọjà tí o tún fẹ́ gbé lọ ọjà yìí dákun mo fi elédùn àbẹ̀ ọ. ní ìtún gbọ́dọ̀ gbọ́ pé kó wá dé kó wá ní pẹ́pẹ́ sí o ìyá ẹlẹ́kọ̀ọ́ kan àbí ìyá alámọ̀là lọ́jà kan ó gbajà lọ́wọ́ rẹ kò sanwó mi ìfẹ́ gbọ́ o gbọ́ ọ báyìí lè dé tó òkòwò mi wálé ọ̀tẹ́ ni o kò sí gbogbo ìgbà tó rọjà tówó rẹ ò pè wálé owó ilé gbọ́dọ̀ pè wálé o torí èmi náà jẹ gbèsè ìyá adó. ìyá adó kọ́ ìyá ọ̀tà ni. ìyá mi ìyá adó mo ń wo ìyá adó mo ń wo lójú yìí. ọmọ ìjọba ìyá adó ìyá adó. Ah, ọ̀rọ̀ yìí ṣe wá ń yé mi bọ̀ ni ìyá ṣé torí pé ọ̀rọ̀ ọmọ mi ṣe tí mo ní kọ́ mọ́ lọ́pọ̀ òrùn wọn ó kàn dín inú yọ̀ èmi àti ẹ àjọmú nǹkan lẹ̀ akọni wàá gbọ́jà ìkó mọ́ ọ̀rọ̀ ọjà ìwọ fi èmi àti ẹ̀yìn. wo oje ta ní kí ọgán ná àbẹ́rẹ́ ibi tí ń ranjú ìranjú bí àjẹ́ kí náà gan ni mo wá kí ọ ni o yìí tún padà rí ọmọ o dákun torí pé ọmọ mi ń tí mo lóòrùn mú kó dé mi ò pariwo mọ wojú ojú lójú tèmi èmi náà mọ wojú lójú àwọn ọmọ mi mo fún ọ bí bá tún lè rí ọ bí bẹ́ẹ̀ lórí rẹ ìyá àjẹ́ ìyá ẹ̀kọ́ ìyá àdánù èmi mo ní ọmọ bímọ ni alẹ́ mi mo kọ́ wa bí bá tọ́ bọ̀ lójú ìyá àdánù ìyá àjà àwọn ìyá aládàradà ẹjẹ́ tún padà wà bá yín ilẹ̀ ó gàdé lọ ẹ̀yin yóò fọ ẹ̀yin látàánú ó tí yorùbá báyìí ti kú tẹ ilé àsùnparadà báyìí ti di àjà gbogbo tí n bá ti sọ lónìí kó ṣe déédéé orí rẹ o aláwo níjọ́ gẹ̀dẹ̀ bá ti yọ ọmọ báyìí jọ náà ní gbọ́jọ́ òkú rẹ̀ aláwo gbọ́jọ́ òkú rẹ̀ lálẹ́ yìí lálẹ́ yìí náà lọ gbà ó kó o tètè tètè báyìí kó o tètè máa lọ ní kíá bọ́ ń jẹun lọ kó o kú bò mú mi lọ kó o kú aláwo ní kíákíá báyìí àṣòjì ni kọ́jẹ́ tiẹ̀ bọ́ bá rìn ọ̀fẹsẹ̀ kọ́kọ́ kú bọ́ ọ bá ń jẹun lọ́kọ́kọ́ lórí. àlàó lónìí lónìí lónìí lọ gbọ́jọ́ kú rẹ. wọ́n ní wọ́n ní bàbá rán ojú mi tó pàtó báyìí ní bàbá òdodo ọ̀rọ̀ tó bá sì dáni lójú kì í kọsẹ̀ létí ẹni ṣé gbogbo ọ̀rọ̀ tó ti sọ kalẹ̀ lórí ọ̀rọ̀ yadó yìí ó sì ó rí bẹ́ẹ̀ ó múná. bẹ́ẹ̀ ló ṣe rí kábíyèsí. tẹ̀sùrú bá lọ pàdídà tọ́bọ̀ wá lọ rèé lé ajá wọ́n ó dìdú ọjà obìnrin yìí kábíyèsí torí pé ìyá dúró ọmọ mi ṣe mo wá lórùn pọpọ ọmọ mi ò lè rìn inú òrùn òun ló jẹ́ kí ìyá pa mí lọ́mọ ẹ̀ ṣàánú mi. àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ta ni ọmọ pé àjẹ alẹ́ àná ń lọ́pọ̀ ọmọ jẹ olóyè ṣé bẹ́ẹ̀ sí lórí iṣẹ́. kábíyèsí ẹ ti rí ọ̀rọ̀ ìyá adó sọ yìí obìnrin yìí ò lè parọ́ ìyá adó kéèbù kéèbù ni ọ̀gá nínú àwọn òkété kò ṣe máa ṣe irú ohun tó ń ṣe yìí bí adó bá ran ọmọ kan ṣàbó pe ọmọ kan tọmọ wọn ọba dáhùn kábíyèsí pọ́ọ̀mù wọn ọba ya wèrè yóò kú. ìyá tó rẹ ní tá a ti mọ̀ ti pẹ́ ni kì í ṣe ẹran rírọ̀. ẹgbẹ́ èèyàn ní bẹ́ẹ̀ lẹ́yìn ọba fi ń pa ọba lálẹ́ ìbà ọ̀rọ̀ yìí jọ ń lójú. ọ̀rọ̀ wo níbẹ̀ lẹ́nu ìyá wa ẹ̀tẹ́ tọmọ ẹ̀gbẹ́ wúrẹ́ ètò ẹjọ́ ṣẹ́bi sórí òrùlé sùn iná lọ burú kò ṣeé fi orí òrùlé sùn bá a bá fẹjọ́ sórí òrùlé sùn ejò lè gbàgbé sùn lọ àmọ́ bá a bá fi iná sórí òrùlé sùn tó bá dé àárín ọ̀gànjọ́ iná fẹjú tótó. kábíyèsí kò kò rí bẹ́ẹ̀ ẹ wo téèyàn bá rí nǹkan báyìí èèyàn kan gbọ́dọ̀ sọ àgbọ́dọ̀ mọ̀mú lómù ni bó ṣe wá aṣojú yìí tí gbogbo ẹ̀ tí kan sí gbogbo wa kedere báyìí ẹ̀ ń lọ́jọ́ káwa náà lẹ́nu ọ̀rọ̀ kábíyèsí. ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀yin olóyè yìí o ọ̀rọ̀ dùn lẹ́nu yín pàápàá àmọ́ wọ́n lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà kí n tó fàbọ̀ fẹ́ di ẹ̀yìn ẹ̀yìn abiyamọ ọ̀ọ́ni fojú sunkún ọmọ mọ́ bẹ́ẹ̀ lọ ní faragbà wọn ẹni lọ́lùbọ́ ní jèrè ọkà gbogbo abiyamọ ni ó jèrè ọmọ wọn ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí dákun mo bẹ̀ ọ́ mo forí adé bí ọ́ bíṣú bá ṣe kú bọ́ọ̀bẹ ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́ lẹ́nu ìyá dó ibi tí ìdájọ́ náà bá wá dé wọ́n ràn ní ìpè ọ́. ọ̀la ẹ ṣe kábíyèsí ẹ ṣe yorùbá ẹ fún agbẹ́sọ fún ẹ o ẹ ṣe ọ ẹ ṣe. fún ọ̀rọ̀ ọmọ má tó fún mọ́ àìsàn kú láàfin kábíyèsí kábíyèsí olúwa ẹ má jẹ́ kí ọwọ́ pẹ́ sàkété o omi gbóná ọ̀gbọ̀rọ̀ pẹ́ lẹ́nu. ẹ yá wa ẹ̀yin kábíyèsí ló ní ká wá pè yín wá pé kẹ́ ẹ mọ ohun bá wa bọ̀ láàfin báyìí báyìí. kí n yín bọ̀ èmi èbó ń sẹ́rìn kí n wọ́n lóde. Ah, ìyá wa ó jọ bí ẹni pé ẹnìkan wa bí àfẹjú èèyàn sùn kábíyèsí wa ni ah, ṣé ìyá adó ẹ lọ bá ń pọn wá káwọn kan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni. tó bá ṣe tìyá àlàó ni ẹ sọ fún kábíyèsí pé mi ò o tó bá wá sọ̀rọ̀ mi lọ bá ṣẹlẹ̀ àá olúwa mi wọ́n bá pè mí lójú ẹsẹ̀ ni wọ́n dé ẹni wọ́n rán wá gan òní débẹ̀ ṣáájú mi ṣùgbọ́n ìyá àlàó ọlọ́run ò ní jẹ́ n ò wá o. ọ̀rọ̀ bá là ń sọ̀rọ̀ rẹ̀ yìí kábíyèsí ó dídì ìlú ẹ̀yin náà mọ̀ wípé ẹnu tiwọn ò gbà kó dídì ọba àlú ránṣẹ́ sí yàn káwọn wá rèé sọ fọba pé ń tàn kó wọn wá ìyá wa ìbádàgùn kẹ tẹ̀lé wa. wọ́n bá jọba ńkọ́ ẹni bá rán ní iṣẹ́ ńlá abẹ́rù àìbẹ̀rù àná àjẹ fún ìgbà kábíyèsí rán yín wá ṣèbẹ́ wá jẹ fún mi èmi náà rán yín sí kábíyèsí ẹ̀rẹ̀ jẹ fún. wọ́n lẹ́ni oníṣẹ́ làbẹ́rù àìbẹ̀rù ẹ̀ tá jẹ fún. kábíyèsí olúwa mi o kábíyèsí olúwa mi o. ìyá adó ní pé bó bá ṣe pé lórí ọ̀rọ̀ ìyá àlàó ni pé ká mọ̀ retí òun láàfin olúwa mi o. ìyá adó lòun ò lè wá kábíyèsí kan ti wí nù. ó yín lójú. kábíyèsí ó sọ bẹ́ẹ̀ o. bàbá ìdébẹ̀ ó ní òun ò wá o ń tọ́ ẹ pé nípa ọ̀rọ̀ yìí ni ó ní ẹja ni kì í sàkàn o. kódà mo tún sọ fún wọn pé ní kí wọ́n wá pẹ́ láwọn ọ̀rọ̀ kéékèèké ká dára béèrè lọ́wọ́ wọn ni a máa lọ kó tó bá yẹ pọ́rọ̀ mi kẹ́ ẹ pé àwọn fáwọn ò wá o. ọ̀tún sọ gbọ́rọ̀. ẹ ẹ kábíyèsí olúwa mi ẹ wo ẹ má jẹ́ ká rò ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe fẹ́ rò abáníkà tó bí èkúrú bí èkúrú àbí ká tó bí ẹyin bí ẹyin kábíyèsí ẹyin lè fọ́ọ̀ ó ṣeé ṣe kí adúró má sọ bẹ́ẹ̀ àmọ́ eh, ìmọ̀ràn tèmi pé ẹ̀bá jẹ́ kémi àti olóyè olùkọ́sìn ká lọ bàbá débẹ̀ tó bá rí lọ́bẹ̀ tó fi wọ arú ọwọ́ kábíyèsí yóò ṣàwí fún wa kò lè sojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kan. ẹ wá wo ẹ̀yin ọmọdé yìí tí ìyá àdó bá dé àyín tó bá ní pẹ́pẹ́sẹ́ ẹnu òun àgò ohun ò tó bẹ́ẹ̀ láti yí ohun aláṣẹ kejì ọba rìṣà padà. Ah! wọ́n fi mú yín fún àlùkẹ́ tàbá bá fèrè. olúwa mi ẹ bárù rẹ lọ́wọ́ wa rí mi bẹ́ẹ̀ bí ìyá tó ti wí nù. kábíyèsí òótọ́ lọ̀rọ̀ tí olóyè ọ̀tún sọ torí ta bá ní àwo bẹ́jọ ṣègùn ó ṣeé ṣe adáná sunlé o ẹ bá jẹ́ kémi àtolóyè ọ̀tún lọ ká lọ fojú ajé kò ní sọ. tẹ́rì ẹ̀gbọ́n mi ó ti rẹ̀ mí. Ah, lọ́jọ́ ń wó lọ. Ah, a ti ẹ̀ ti gbìyànjú lé nínú sórí àwọn oko ibi tá a ti ẹ̀ ti gò yẹn àtàwọn olúbà yẹn tí ẹ̀gbọ́n àlàbù bá dé mm. ọmọ ìgbà àṣìṣe gidi gan. Ah, àbí ah, ẹ̀gbọ́n dàmú ẹ̀gbọ́n ẹ káàbọ̀. ẹ káàbọ̀ ohun tẹ́ ẹ ṣe látò. Ah, a ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ wọ́pọ̀. ẹ̀yin ni ẹsẹ̀ ẹ̀yin ni àyẹ̀mí àtàwọn mi ti ṣiṣẹ́ gan. ṣẹ́ẹ̀tẹ̀ wá rí àwa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣe díẹ̀ ló kù ètò owó bá sami jẹ. àmọ́ ṣẹ́ tèmi wò yìí iṣẹ́ yìí ò lè parí mọ́ lè ní ìgbà ó lẹ́wàá parí ṣoṣẹ́ bó bá dòwú ọ̀la á wá parí ẹ̀. owó wà lálẹ́ tó parí iṣẹ́ ó dáa kò sí wàhálà ńgbà bá ti lówó ọ̀la lẹ́pa rẹ̀ bójú bá yẹjú kó wọ́n mọ́ yẹ o. bó bá lówó ọ̀la wọn fún yín lówó. owó làwọn ẹ wà ẹ wà ẹ ti jẹ́ níbo ẹ jẹ́ fún ní kankan aṣáà ayé àti ọmọ ilé ẹ sáà ẹ sáà tẹ̀ ẹ́ pé wọn ò tí ì bímọ ẹ àmọ́ bẹ́ẹ̀ bá délé ẹ sọ fún ìyàwó àtọmọ pé ibi iṣẹ́ tẹ ẹ lọ ẹ parí rẹ̀ lẹ́nu mi ò jẹ́ owó mú wálé o. sáà sí ní kankan parí iṣẹ́ lóòrọ̀ làbá ẹ gbòòrò yẹn. a ní kí kankan bàbá yìí. ẹ kọ́ bọ̀ ẹ lérí ẹ bẹ́ẹ̀ mọ ẹ bẹ́ẹ̀ sí ẹ fẹ́ wo bí èmi ti ń gbéṣẹ́ fún yín èmi náà ń gbaṣẹ́ lọ́wọ́ àwọn kan ni o kì í ṣe pé bóyá èmi mo loko tí mo gbé fún yín o tí n bá sì kówó fún yín bẹ́ẹ̀ bàbá parí iṣẹ́ nǹkan ẹgbọ́n kí ni kí n sọ fáwọn tó ní sẹ́ bẹ́ẹ̀ bá ti parí ẹ̀ lóòrọ̀ là wọ́n fún yín lówó yín ẹgbọ́n. ẹ wò wọn wà lọ ní o wọn tẹ̀lé yín ni o. ẹ lọ máa gbẹ́nu lé mi. ti rán mọ tí mo sọ náà ni mo sọ. ọmọ ẹ mo ti rán mọ mo ti rí sọ fún kábíyèsí pé tó bá sọ̀rọ̀ yáàdì ó ní èmi o. mo bẹ́ẹ̀ fún kábíyèsí. mo sọ bẹ́ẹ̀. sí i. ni. ẹnu ẹ o. ẹ dákun pé ọmọ ìyáàdì àbí nǹkan kú ọwọ́ ajẹ́ ń tójú òrìrí kì í ṣe tójú òrìrí o ẹ mọ iye ọmọ tí mo bí ń ni mélòó ló kù. àwọn ti sọ̀rọ̀ mo ti rí o èyí tó ṣe kókó bẹ̀ ni pé ó ní ọmọ mélòó lòun bí mélòó ló kù. lóòótọ́ sì ni o ẹni tí ọba aláṣọ lórí ìkọ̀kọ̀ pé kí tẹnìkan má fà yà o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bó ṣe wà yìí nílé ìṣó tó òun nìkan ló ń gbé nìkan ni. bá ń bomi ò sí ọba wa rọmọ tó ń lọ tó bá paṣọ tí ìjẹbi. dàbí mo ṣe dànù. ọ̀tọ̀ ẹ̀jẹ̀ wa máa lọ aṣọ mú kábíyèsí kó lóun ọ̀rá yìí àmọ́ wò ó dára o ìkòkò ní gbomi kọgbẹ kó tún bá ṣoṣo bó ti jẹ nítorí òun ranjú mọ́ wa. ẹ lọ máa ṣe ẹ lọ máa yanjú rẹ òun ranjú mọ́ wa. ẹ lọ máa yanjú rẹ ẹ bá lọhùn n ọ̀ràn yín tẹ́. àdá nìkan gbélé. ẹ kò sí tọkàn. ẹgbẹ́ ìgbọ́n ẹgbẹ́ ìgbọ́n. irú àbẹ̀rẹ̀ sẹ́ni kápẹ́ lẹ́yìn ni àbá fojú di mo mú sùn ìwúrẹ́ máa jẹ èmi sí ìyájọ́ ìyájọ́ sì jẹ rèé ìjọ́ tí mo ti jọba làṣẹ àwọn bàbá mi ní bẹ́lẹ́ nù mí ṣé ìyá ọdún gbàgbé wípé ẹni tó lè gbé ni sókè lógèdè gbé irú wọn lè dání pa ni ọba ni mí ọba banlé banijù ọba lórí oṣù ọba lórí àyè ìjọ tí mo ti dádì àwọn bàbá mi ni mo ti ní àṣẹ tí ń bẹ lẹ́nu mi ah, ẹ wá sọ fún àjànàrò lónìí kó pálásẹ kó gbòòrò jáde orò kó dún nùmùnùmù odò kó dún yùmùyùmù kó dún yùmùyùmù àgbàlá ògbòrò àti gbọ́nlá kí wọ́n ṣí àdókò nínú ìlú ẹ̀wẹ́ ayéwé ẹ̀dọ̀rún dà. kábíyèsí kábíyèsí o kábíyèsí o. ìyá wa ìyá yìí lẹ́wà hmm. ẹ mọ bẹ́ẹ̀ kí lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí o. ta ni kábíyèsí tí wọ́n jànà bí kí wọ́n fi orò ilé nílùú o. ọ̀rọ̀ àwọn wo ó ti ní wọ́n bá fi orò ilé nílùú o. ìyàwó ẹ má pè mí sọ fún yín mo rí iná. owó ọkọ mi ó sori iye yọ̀ọ̀dà fún ọ èmi forò lé èmi ní ìlú kábíyèsí mi àlá tí ò ní lè ṣe. kí ni gbọ́ èmi èmi ni wọ́n àforò lè ń lò èèwọ̀ kì í ṣèmi kójú ọmọ ríbi gbogbo ara lògùn èmi kọ́ ń wò forò lè ń lè yà ní jiyàn. kò jù bá lọ kò jù bẹ́ẹ̀ lọ bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ onírọ̀ ló ń kọ́ tó máa lọ tiẹ̀ o bó tiẹ̀ tó jẹ́ géńdé ni arọ́rọ̀ sọ lórí ẹ̀ tó jẹ́ pé tegun-tegun ni wíwò rẹ̀ sórí ìran yín báyìí tó dé yìí àyè ọgbà ọ hmm. yọgbọ lé yọgbọ lóko. ayé lọ́gọ̀ bí àwọn ìdí.

gbà láwọn lélẹ́yìí àpẹẹrẹ ńlá ni wọ́n fi tó bàbá létí. àìlásọ lọ́rọ̀ bàbà. nígbà pẹ̀lú ọmọ erin wo. gbogbo rògbòdìyàn ti ń bẹ láàrin àti tá a tó ń wò lókè jù. èèyàn dẹ́ẹ̀dẹ́ ní báyìí ojú ní ẹja mọ́tò àbẹ́ẹ̀gbọ́. ó tọrọ lọ sọ ohun tó bá sì yá kan kì í pẹ́ mọ́ wọ́n ní kájọ fọwọ́sowọ́pọ̀ òun lọ́wọ́ fí mọ́. ẹ wá wò àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tẹ̀yìn náà lẹ́ẹ̀ fẹ́ lọ rè mọ́ ṣe ẹ lọ gbìyànjú àti ṣe èmi kankan ò sì ní dúró lábọ̀ gbogbo gbàyówù tí nǹkan wọn bá lálẹ́ wò lọ́ọ́ bá mi lákùnrin ẹ máa lọ ẹ sì máa rọwọ tèmi náà. àwọn èlò ní àwọn. ọ̀dà ọ̀dà jọlọ ọ̀dà jọlọ. ọ̀dà o mm. ọ̀dà o eh, eh. ẹ rọra o mm. ẹ tètè gbéra lẹ̀ kóòrùn tó kàtàrí o ọ̀dà. ajá náà. láti bo. èmi ni èmi yáádó ni. yáádó. èmi ni kò sí nǹkan kan ọmọ mi tó bá yá èèyàn ní bẹ lẹ́yìn òrò tó fi ń ké o èèyàn ní sì bẹ lẹ́yìn àpẹẹrẹ tán fi ń pè láyigun ajánà ọmọ mi bọ́ bá yá. a kí n múra lọ́wọ́ yáadó yáadó mo wá fara hàn àbí rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ ibi tí ó gbà wá rèé. ètò ọ̀rọ̀ ẹni tí ó kẹ́kọ̀ọ́ àtẹ̀jọ́ rẹ̀ mọ̀ láì láti kọ́kọ́ lọ́yà rẹ̀ kí ọmọ tuntun ìlàgbé. ẹ̀yin ayé o ẹ̀yin ayé o mo wá pè yín o ẹ sọ kòkò yìí di ayé fún mi kí ẹ máa bá ń pọnmi sínú ẹ bá ti bá ń pọnmi sínú rẹ̀ kí n máa bù kí n máa lò ó ẹ̀ẹ́dín tó ń bá ti ń lẹ̀ yá mi pé yẹn jẹ́ jẹ́ akọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin akọ ajá abojú mẹ́rìndínlógún ẹ wá máa fọn mi sínú kí ní ìfún mi kí n máa mú ní tí n bá ṣe ń lẹ̀ yá ṣe gbé yẹn jẹ́ jẹ́ torí wípé kí ni bẹ́ẹ̀ bá lóun kọjá ààyè rẹ̀ tí n bá tọ́ mi sí lẹ́nu látọjú oorun ọparí ti ẹ̀ lọ bẹ́ẹ̀ bá kọjá ààyè rẹ̀ tí n bá mú omi tí n bá wo sùsùn báyìí tí n bá wọ́n sí i láti ẹ̀ bá nù sí tí n bá ti ṣe nílẹ̀ yìí àṣegbè ni ẹjẹ́ ọmọ jẹ́ o ẹ má jà pa ọ̀tá ọ̀ká mi o lẹ́yìn bá lòun lágbára kan kó fi ṣera rẹ̀ o. Ah, ewúrẹ́ mi o ewúrẹ́ mi o ewúrẹ́ ayé o ah, ǹlẹ́ ǹlẹ́ mo wá fẹ́ rán ọ níṣẹ́ láàrin ìlú yìí ni tí mo fẹ́ rán ọ láàrin ìlú yìí kọ́ ọmọ bá mú wọn ní kọ̀ọ̀kan kọ́ ọmọ wẹ́ wọn wẹ́ kọ́ ọmọ wẹ́ wọn wẹ́ kọ́ wá rí gbogbo ẹ̀jẹ̀ wọn inú kòkò mi ni ọlọ́mọdé jẹ́ wọn sí má wàá gbójú mi sójú o ojú àbẹ ní olóòṣà ni ó gbé sójú ọgbọ́n ojú àbẹ ní olóòṣà òun ni ó gbé sójú ewúrẹ́ mi ò ewúrẹ́ ayé ah, lẹ́ẹ̀. sáyè mẹ́lẹ̀ o àjíbi tó mọ̀ sí i. ewúrẹ́ ewúrẹ́ ewúrẹ́. ẹ gbà mí o ẹ gbà mí o ṣe ẹ ẹ gbà mí títí lọ́sẹ̀. ewúrẹ́ ewúrẹ́ ti pa fún mi. nínú gbogbo dùrù tó wà nínú ìlú òkú rẹ̀ àbí rẹ̀. èwo tí. Ah, ah, ah, eléyìí má ti gbé gbùngàjà wo wo kójú má rí i. wọ́n á bọ́ bá a lògùn ẹ̀. ẹ ò yá adó wo ẹ káàbọ̀ sí dáadáa ni kí ló dé òǹkàlùkù ayẹ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ àwòjọ ni wá lóòótọ́ ṣùgbọ́n àwokáwo awo aláṣọ pípọ́n tó ń ṣe òun èmi ọ̀bọ̀ ṣe kí ló dé tó máa lo ojú mi káàkiri ìlú ègbó lójú tiẹ̀ àbí wọn a máa so ẹran mọ́ ẹran kankan rẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ́ rántí bó ṣe wọlé yìí o rántí ohun tó lé ọ délẹ̀ yìí o má tún bẹ̀rẹ̀ ẹrú bàbá mi kọ́ ṣe orí ara rẹ̀. ẹ dákun ẹ jẹ́ mi ọgbọ́ràn jàre kí ni tó ṣe tójú òrìrí oore kí ló ṣe o ti ṣe ń tójú òrìrí ni o ti sọ̀rọ̀ o ti ṣe nǹkan yìí o ti mẹ́lẹ́dẹ̀ o ti wọ́n mọ́lẹ̀ tí wọ́n ti pè lálágbára ó rẹ̀ sọ̀hún bàbá mi sọ o bẹ́ẹ̀ mi ò ṣe mọ́ ẹ lo tèmi mo ṣe ń lòun wọ́n àwọn gbà mí lọ́gàá àwọn ọ̀dà mi mọ̀ bó ṣe máa lo tiẹ̀ lójú. bẹ́ẹ̀ ni ẹ gbà mí ìyá àdó ó jù báyìí lọ ni ṣé ọmọ yìí pé wọ́n fi orí mi sọlẹ̀ hàn yín ni ìfẹsẹ̀rìn wa àrèníàn hmm. onílù ni mí bàbá jáwọ́ ó kan àbùkù ó sì kàn nínú yọ̀ ọmọ ìlú ni ọ èmi tó ń wò yìí àtàbàtúbù àlejò ní mi tí mò ń sọ nílé kánrinkánrin. bọ́ọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó tẹ ọ káàbò ah, àwọn ọ̀rẹ́ ó sì yá. ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún. Ah, ṣí ọ ìwọ nígbà ní ọ̀tẹ̀ tí ọ káàbùkù nílùú sábìhùn ti ń bó nílùú rẹ náà ń bò lú ẹ ń sọ fún ọ wípé àtàbàtúbù àlejò ní mi tó ń sọ nílé kánrinkánrin. ẹ̀yin ọ̀dọ́ ṣe rí ọ̀nà ń bọ̀ ń bọ̀ ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ lọ́wọ́ tá a wà yìí ojú là ń mú tó ẹ̀hún kí ló kó tún ṣẹlẹ̀ torí làwọn mi ní bàtà ń kí ló tún fẹ́ yóò dà fún wa. lórí ọ̀rọ̀ ìlú òṣàní tí wọ́n ń dààmú wa ń lù yìí ẹran wọn ń gbójú wọn kiri ti fi ń pa wá ṣé bá ti wá lajú wa lẹ̀ rí táwọn wò wọ́n rìn. àdàfo elite ṣé yọ̀ọ̀ra ṣe rè lè má yàtọ̀ nínú ọ̀nà ọlọ́gbọ́n ṣé yọ̀ọ̀ra lè wá fáfáyà tó sọ nísìnyí ọkọ̀ ìyá lùjù mí lọ ní o ẹlòmí lè bá ti jáde àmọ́ bá a bá ṣe wá fẹ́ ká a dùn ún gbà nínú ìlú yìí òun kẹyẹ ká gbọ́ káàkì ṣe gbọ́ èmi bá ń fà mí káàkiri lẹ́yìn kò jùlọ tó bá rí bẹ́ẹ̀ ohun tó bá gba gidi ká fagidi ṣe báwo bá fagidi ṣe kò lè ṣe bọ̀rọ̀ tí ẹ wá rí oníkùmọ̀ kó yọ kùmọ̀ onípọ́npọ́ kó yọ pọ́npọ́ ìyá òun ló ń jẹ́ ìyá òòṣà kò kàn mí orúkọ rẹ̀ ti níyì tẹ́lẹ̀ àá lọ balẹ̀ àá sì lórí fọ́ hmm fún tọwa sàn tọwa níjàwọ ọ̀dọ́kùnrin nìkan àtọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin àwa méjì á kóra wa pọ̀ àjọ lọ ni ntọ́wa ní ká ṣe fún ìyá o àwà àbí kò jù báwọn náà lọ. ṣé rí ọ̀rọ̀ tá a bá fẹ́ ṣe yẹlé ká ṣe lónìí múlẹ̀ o bẹ́ẹ̀ nìkan kọ́ má dànù ìlú wa káwọn àgbà àwọn gbalúmọ̀lẹ̀ lù kí wọ́n dà o ẹ̀tọ́ ẹ̀fún bí kò ni o kò sàárọ̀ kò lè ṣe é ṣe o kámúrù ẹkùn kámúlájà lọ́wọ́. dákun sọ fún mi gbogbo àtó tó yùn ẹ látòórọ̀ èmi ló dá lórí gan-an. kí ni ò dá lé lórí. tó bá ti mọ òrè tẹ́ran yóò tó fi ta gbogbo wa tó ń lù yìí. òkú àti èkó omi wá gan ló fi àṣẹ báyìí. ṣíṣe kú o ṣé ní gbogbo owó òkúra wa lẹ́yọ kọ̀ọ̀kan àgbálẹ̀ yóò tà lọ ni o a sọ fún yóò tà pé ẹran rẹ̀ ti ń pa káàkiri ìlú lẹ́yọ kọ̀ọ̀kan kọ́jọ́kùn rẹ̀ o kò lè ṣeé ṣe o kò lè ṣeéṣe torí ẹni tí ò ní ìyá òǹdè gbẹ̀yìn èmi ò lọ. Ah, ah. ẹ̀yin èèyàn wa kí ló dé gbogbo tá a bá ti pe ìpàdé ìlú báyìí gbogbo yín ẹ̀mọ̀ yanrin bọ́rọ́ ẹ̀mọ̀ yanrin bọ́rọ́ tó bá yẹ pé gbogbo àṣẹ yanrin bọ́rọ́ nù ní ẹ dákun ta ló kù tí ó ṣe é ẹ̀rù àmọ́ràn tèmi rè é kí tí gbogbo wa àtàwọn obìnrin àtàwọn ọkùnrin ká kóra wa lọ sílé yóò sà ká lọ pariwo lọ lórí pé gbogbo àbàjẹ́ tí ń wù láàrin ìlú ti tó gẹ́ àbí bò ni. bẹ́ẹ̀ ni. ń gbọ́ mo gbọ́ nǹkan wọ́n ní ìwọ àtàwọn kan ẹ̀ ń pàpéjọ ẹni ẹ fẹ́ lọ ṣàjà ń gbọ́ sọ wà ń bẹ̀. mo wà nù wọn ẹ̀yin náà wò pé bí ẹran yóò ṣàṣe ń pa gbogbo wa nínú ìlú yìí ṣé ká mọ òwòrán ni a fẹ́ lọ bá yóò ṣà ká fi yé wọn pé ní tí wọ́n kò mo ti rẹ jẹ́. ẹ mi jẹ́. ó dáa náà tó bá ṣe pé lóòótọ́ lóòótọ́ àmọ́ tó bá wá kan rí tó wá lọ ẹ gbogbo nǹkan tó bá lè rí inú bẹ ó gbọ́dọ̀ gbọ wáyà yín o. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ mú sọ yùn yín ni kẹ mú sọ. ṣé àwọn tí ọmọ yìí tí wọ́n ń pa ọ́n ṣé àwọn tẹ ẹlẹ́dùn àná. ṣé ni ẹ̀gbọ́n mi mọ́kànmọ́kàn ló yẹ ń kàn oyè tó kanra wò ń bò wá kanra ẹ̀dẹ̀ tí a tá a ẹgbẹ́ bo ní nǹkan. tó ń tẹ́ pé jẹ́ ńkọ́. ìwọ ló mú mi jẹ ẹ dájú wọn lọ èmi ò lọ ah. ẹ̀gbọ́n mi ìsìwájú mo máa ń sọ fún ọ ìsìwájú ni mo máa ń sọ fún ọ ọmọ yìí. ṣé bá ti mọ wo àwọn àrùn rẹ̀ táàmì rí nǹkan sọ. ìwọ náà sì sọ̀rọ̀ ó dàbí bá sì ní kò sí kankan ní tó sọ̀rọ̀ ẹ wo ìyá àyẹ̀yìn la wá rí ohun tó ń ṣẹlẹ̀ nínú wa yìí náà ló jẹ́ ká jókòó sí àyìn. ẹ wo ìyá wa ṣé bẹ́ẹ̀ sì fọwọ́ lẹ́ran tẹ́ mọ̀ ò wá rè é gbogbo rògbòdìyàn tí sẹlẹ̀ ṣẹlẹ̀ nínú ìlú yìí ìyá ẹ bá wà kan ṣe sí i. ẹ má dá yín làmú ṣé ń gbọ́ ẹ má dá yín làmú ṣáyé olèmí máa sọ fún mi pé kò sí olèmí wà nínú ròmọdìyẹ yìí táwọn òbí òkè ìyá ọmọ ń gbọ́ ẹ wò lè bá jẹ́ pé jìnnìjìnnì lè bá mú lẹ́rùn wò ìdílé akílì mi jáde o gba kí èmi òun ló jẹ́ ká bá yín kó tó di pé bàálù ìjẹ́ tán ló jẹ́ ká bá yín o kárẹ̀ mọ̀ gbèsè lè àbámagbé kẹrin fáyín fáyín kẹsì làwa lọ yẹ kò jù bẹ́ẹ̀ lọ. tí n bá yí òye mi mo kúrò ní látùn lóṣù wọ̀n ní wáyé ti ẹni dòkú mọ́ bí yín lọ́wọ́ ẹ dákun kí n tọ́ bá bá gbogbo ẹ̀ lọ ta ló gbọ́ ìtàn ìlú kúdẹ̀ tìrí. Ah, èmi mọ̀ mo mọ̀. èmi mọ̀ pípọ̀ jù àwọn ọmọ náà níbèrè lọ́rùn àwọn ọmọ yẹn pé léṣì jù àwọn ilé ìṣì wà wọ́n ọ̀hún ti ìdáyé àwa àwa ìtàn yẹn ṣojú ọlọ́ọ̀tà akérèlì gbà yẹn ìtàn yẹn ṣojú wa ní ìlú tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ màjẹ́là. ọ̀dà nínú ìlú kúdẹ̀tì eléyìí tó gbé ọwọ́ báyìí àti ìdà kí ló ṣẹlẹ̀ sí. ìyá eré nu. eléyìí tó gbó kàbọ̀ǹkàbọ̀ǹ rẹ̀ tó ṣe wá wọ́n dèrò wá. ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìtàn tí wọ́n sọ fún gbogbo yìí tí wọ́n ṣí làákà ẹ̀ ìlú tógun bá ti jà ìlú náà ìrójúmọ́ ìlú tógun bá ti jà ìlú náà ìráàyè èyí ń bá gbogbo ìlú tẹ́ ẹ bá ti rí tí wọ́n bá ti mẹ́lẹ̀yẹ báwọn fẹ́ mẹ́lẹ̀yẹ gbogbo rẹ̀ máa ń dojú rú ni ìlú kúdẹ̀tì wọ́n fẹ́ mẹ́lẹ́yẹ lójú pòórá kò sẹ́yìn ẹyẹ báyìí kò sí ń bẹ̀ ìyá ẹ jẹ́ mi ó sòótọ́ ọ̀rọ̀ sẹ́rí ọ̀pọ̀ àgbàlagbà ló ń bẹ́ nílùú yìí o tá a lọ bá wọn o a rí pé ẹ ṣe é súnmọ́ ló jẹ́ ká tọ̀ yín wá. ìyá ẹ̀yin lè wo ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí gbogbo ohun tẹ́ ẹ̀ sọ fún wa yìí kì í ṣe tiwa àwa fẹ́ mọ̀ dín tí nǹkan yìí fi ń ṣẹlẹ̀ gangan gangan ẹ wá ní a má má jẹ bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń bọ́ lára wọn ni ẹjọ́ mọ̀. ó mọ̀ ṣe láàyè o èmi bẹ́ẹ̀ tiẹ̀ bímọ tó kéré bí yín mo sì lọ́mọ ọmọ tó kéré bí yín mo a gbọ́dọ̀ súré kọ́mọ ọmọ mi ó kú bí. lóòótọ́ ń tẹ́ ń jà fún ẹ̀tọ́ yín ni ẹ̀tọ́ ni torí kò sínú ìlú tẹ́yìn èwe ẹ̀yìn èwe lè wà tí kò mọ lẹ́kú tárò ó mọ lárò tẹ́sì máa wòran àmọ́ mo fẹ́ pè ń ṣàkíyèsí ẹ mọ́ máa jẹ́ o ẹ mọ́ máa jẹ́ o. ìyá bàbá gbọ́ iye intanet sọ fún wa ni pé káà mọ́ máa jẹun lẹ̀ yìí bàbá fi má jẹun lẹ̀ yìí gbogbo ìlú òun dèrè. àbíyè tẹ́ ẹ rè bá àdàpè àjẹ́dá ń pè níyàlóde àbíyè alágbára ni bẹ́ẹ̀ rí pé n ò rìn súnmọ́ mọ́ mo fà sẹ́yìn lórí ọ̀rọ̀ àbíyè ẹ ṣọ́ra yín ẹ má lè kọjá àbá ẹ má má jẹ o. ẹ ṣe kò jù báyìí lọ ẹ wò alátiṣe wa ó má ti ṣe ara ara mm. ẹ já mọ́ ọ lọ. àìsí ìlè lọ o èmi ní ìbéèrè kan tèmi ó bìyà iye ẹjọ́ nítorí Ọlọ́run o èmi fẹ́ fi yín pé sí ẹ̀yìn wa lẹ́wà ni àbí ẹ̀sìn lẹ́yìn wa. bí ike mo wà lẹ́yìn yín torí mo ní ìlọmọ ọmọ mo ní ibi ọmọ ọmọ náà ni mo fi kìlọ̀ fún pé ẹ má lọ. ọmọ lọ ah, ìyá mi lẹ́yìn ọ̀sùn wọn lẹ́yìn ah, ọmọ ọmọ lọ ẹsẹ̀ wù yá ẹsẹ̀ wù yá ọmọ mi gbọ́. àwa náà kó dára wá sí i kó dára wá sí i ká tó wá sí i. ẹ̀yin kà wá lọ àwa lọ ẹgbẹ́lé gbọ́. ṣíọ ìyàwó mi ọ̀hún ṣò bẹ́ẹ̀ bá pẹ́ méjìlá ẹni ẹ̀rín ẹ̀ bá yọkọ̀ ẹ̀mí yín ẹ̀yin àdàdà bí ẹ̀yin ṣèbáàánú yín ló ṣe mí mo fi kú ẹ̀ mọ́ lọ. bẹ́ẹ̀ ni o ibi àforípàdé àná ti sínú o ẹ̀sọ́ bíbí tẹ́ ẹ fi orí ọ̀rọ̀ sí ni pé ká lọ́dọ̀ yóò sà ká lọ pariwo lé lórí ó ti yí ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ lọ. bíṣẹ́ ò bá pẹ́ ni ni ẹnìkan kì í pẹ́sẹ̀ sọ̀rọ̀ ọmọ wa lajú wálẹ̀ kẹ́hìn kan wá mọ̀ pa wákàkì ìyún ò lè ṣeé ṣe awáwí tán lánàá àwọn kan yọrí bọ́rọ́ àwọn kan yọrí bọ́rọ́ àmì mi sọ fún wọn atọ́kùnrin àtọ́bìnrin wa gbogbo wa lájọ ṣiṣẹ́ yìí papọ̀. àwọn wo ni yọrí bọ́rọ́ káwọn yọrí bọ́rọ́ káwọn tá a ṣe ra wa lóṣooṣù ọwọ́ ẹlẹ́pẹ̀jẹ́ lọ́dọ̀ yóò kàkà lọ pariwo lé lórí. yóò náà dáa yóò náà dáa. a ti sẹ́nu o. ẹja tètè mọ́ ọ lọ. ìbànújẹ́ bọ́ ọlọ́run bàbá ṣe jù nípa àmì ẹ̀ bá láàrọ̀ ìgbẹ̀bà lọ́la ọlọ́run bàbá ṣe jù nípa àmì ẹ̀ bá láàrọ̀ ìgbẹ̀bà lọ́la ọlọ́run bàbá ṣe jù nípa àmì ẹ̀ bá láàrọ̀ ìgbẹ̀bà lọ́la ọlọ́run bàbá ṣe jù nípa àmì ẹ̀ kálóńjẹ balọ́lá bọ́wọ́ bàtà láṣejù pípa ni ẹ̀pá kálóńjẹ balọ́lá. bọ́wọ́ bàtà láṣejù pípa ni ẹ̀pá kálóńjẹ balọ́lá. bọ́wọ́ bàtà láṣejù pípa ni ẹ̀pá kálóńjẹ balọ́lá. bọ́wọ́ bàtà adákẹ́ adákẹ́ sọlọ́rí ibú ni gbogbo yìí. kílẹ̀ lè náà yín kílọ̀ kílọ̀ àlọ́. Thank you. kọ́ni kọ́ni ta fún bàbá rẹ̀ kọ́ni rẹ̀ burú rẹ̀. Bàbá kì í jẹ́. Kí ni mo ti fi sí ọ̀rẹ́ ìjà mi? Ọlọ́run ni ó pọ̀ ṣé kò ṣàwọ̀ rẹ̀? Bàbá kì í jẹ́. Bàbá kì í jẹ́. mo mọ̀ fẹ́ pé yín ṣàkíyèsí kan mọ̀ ni àkíyèsí tútù kọ́ mo fẹ́ ká mú lò kíákíá ni ibi wọ́n ti ń kú lùlù wa lẹ́nu jọ́mẹ́ta yìí bọ́mọdé ti ń kú làgbà kú kí sì ní pa wọ́n ewúrẹ́ ni ewúrẹ́ tí sì ń pa wọ́n yìí ń ba èmi lẹ́rù o àmọ́ tèmi wá fẹ́ jẹ́ gbà yín ni pé ẹ jẹ́ àfìlú ilẹ̀ kásálọ̀ lùbò mi. fìlú lẹ̀bi ti bò ó nílùú wa. ẹyin sórí ọ̀rọ̀ ọlọ́mọ yìí sọ yìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n sì ni ìwọ náà wo ọ̀rọ̀ tó sọ ọ lẹ ọkàn ga ni ọ ní làákàyè ó sọ̀rọ̀ kalẹ̀ nísìn nísìn o sì fẹ́ mọ̀ ṣègbésẹ̀ o fẹ́ mọ̀ ṣègbésẹ̀ ká fìlú lẹ̀ sórí bíbẹ́ wá lògùn orí fífọ́ ó ná fìlú lẹ̀ ká kú òǹbí nítorí pé ewúrẹ́ ń pa wọ́n tábà kú òǹbí tá gbàlú mi lọ dákun sáàmù tí wọ́n fẹ́ máa pa wọ́n nílùú lọ́hùn. ẹ ẹ ohun tí mo fẹ́ kẹ́ wí gan lẹ́wí o ẹ wo ṣe rí ìlú tá a lọ́hùn bó bá jẹ́ pé nǹkan kan tó ń pa wọ́n bẹ̀ àjèjì ṣẹ̀ṣẹ̀ ni wá ibi tá a ti ṣẹ̀ṣẹ̀ dé ohun tí máa pa wọ́n ò lè dá a mọ̀ àmọ́ tó bá di pé a ti ń fura pé kí náà òun náà fẹ́ mọ dá wa mọ̀ débi pé yóò pa àwa náà á sì tún fẹsẹ̀ fẹ́. bá a ṣe rìn táyì kúnnu bá a ṣe rìn láti ibìkan sí ibìkan tá a kú nu ṣé nígbà bá kú òǹbí tá a kú sílé tá a wá lọ rè kú sẹ́yìn òdi ṣé n tó dánu. ibi wọn ní ojú ara kan fi sọrí. ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kó lù yìí o wo a ní lọ a lọ ṣùgbọ́n jẹ́ ronú sí. ọjọ́ mi ohun ẹ bá wí náà ni. ojú màdàlá kò fi sọ yìí. ẹ jẹ́ ká máa fojú sọ. bẹ́ẹ̀ yà ilé ewúrẹ́ kan tí ó pa àkókò. mo rò kó wéèrè tiẹ̀ ní ọ̀nà. ẹ jẹ́ gbámọ̀ ọ̀rọ̀ mi. ikú ni kó máa ń rò lóye. mi ò wọ́n kúrò yìí bẹ́ẹ̀ wíwá nípa. bẹ́ẹ̀ ọ̀gá dùn mí lọ. ẹ̀mí máa ń gàdúrà ní owó báyìí láyé ni. àjànà àjànàorò gbà mí lójó ń gbọ́ lẹ́rùn màmá wò mí ràn wọ́n mà ti sọ mí lẹ́nu láàrin ìlú màmá <laughs> gbàlejò kọ́lọ́ jẹ́ ń ṣàlejò gbà kí n má ṣoore ṣe kí màmá jẹ̀bi oore ìyá adó èmi gbà lálejò tọ́màdì wípé màá ń lo àwọ̀ mi káàkiri ń lojú wọ́n máa wòran yìí lẹ́nu ọ̀nà mi tóbi mo sọ ọmọ àwọn dàbọ̀ sí o kí n bá wọn tọ́jú ọmọ àwọn o ẹ máa gbà mí. ìyá ẹni tí olódùmarè ò lè mú olódùmarè ò lè dáa hmm. bẹ́ẹ̀ ni mo sọ ẹni tó wọjú lẹ̀rú ń bà àwọn alẹ̀rú ń bà tó ra mọ̀ pé ìyá adó ní gbáwo yín wọ̀ àwọn aráàlú ọmọ ẹni ẹ bá bá pálú ẹ lọ ya àmọ́ àwa látètè wọ́nà bá ṣe mú yadó òótọ́ ni àwa láwa bá ṣe gbọ́bọ̀ wọ̀gbẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀bọ̀ ògbéni wọ̀gbẹ́ kọ́bọ̀ bá sì máa wà àgbẹ̀ awọ̀gbẹ́ a tètè sábí ògùn ẹ̀ẹ́dì tọrọ bá rí báyìí nígbà yíyan bàbá wa ń jọ̀rọ̀ mm. Ifá kan ni òun ní káwọn ọmọ Ifá mi àwọn là á kọ́ bí ewé Ifá rẹ̀ bá ti pé àwọn ni wọ́n parí ẹ̀ ewúrẹ́ ndéje tó bá kún gbálà lọ. ẹ ọ wà lẹ́yìn kùlé mi. ẹyin ewúrẹ́ ndéje ó ti tán ẹ wò tá a bá ṣàtẹwò Ifá rẹ̀ bá pé kọ́ mọ́ gbáwọ́ owó wọ̀ mọ́ kọ́ jẹ́ pé àwọ̀ àrùn ni mọ̀jà gangan ní gbówọ̀ Ifá ò mú èmi ni mo sọ bẹ́ẹ̀ ìfẹ́ ah, fọkànbalẹ̀ àmọ́ ẹ wo ẹ mọ̀ ṣe lágídí o bẹ́ẹ̀ ni torí tẹ́ ẹ bá ní ẹ̀ẹ́bà mú lágídí alẹ́ kúburú ní ọ̀wọ̀n kan ló má lọ retí pamẹ́rù kan. ìbẹ́ lẹ́ ní ewúrẹ́ jẹ́jẹ́ ní àgbàlá. ẹ mọ ní lágbàlá ìjọ rán kan nú àwọn ọmọ awo máa wulẹ̀ fúnra rẹ̀ wọnú igbó. ọ̀rẹ́ mi àfikúnlẹ́dùn ọ̀sọ́ wa nínú ìlú yìí sórí àjàtúkánibí ìtàgbárí alúrárá bíi tí onípa jẹ́ mímọ̀ láyé wa ni. <laughs> ṣé bá sọ fún mi ní ìsìn ni pé ṣọlá tó dàgbà tùká sí yín láàrin. àfi bí èdè tó ṣe mọ tẹ́mi ń rò ní ọ̀rẹ́ mi. èmi wò pé bí ilé ọba ṣe gbé èyí ọgbẹ́ làlá o èmi á fi ìlú yìí o. ó yé mi sọ̀rọ̀ ni ó yé mi sọ̀rọ̀ sórí bó ṣe ń wò mí mo ti lọ. ó ní ẹni tó bá wù ó tẹ̀lé mi ẹni tó bá wù ó dúró tó dúró ṣe wà ọ̀rẹ́. ó mi ká lọ wọn ti àgbẹ̀ eh, kan ọwọ́ náà fẹ́ fi lulẹ̀. Eh, àwọn wo ni wọ́n sọ báwọn fún mi. mo ṣe gbọ́ náà ni mo ṣe gbọ́ eh, náà. kì ṣe pé mo fẹ́ fìlú ilẹ̀ èmi ti múra tí wọ́n fìlú ilẹ̀ báyìí báyìí báyìí báyìí ni mo ti pinnu lọ́kàn mi ni ẹ dákun ẹ̀gbọ́n mi ṣé bí gbogbo èèyàn ti ń kúnnù ìlú ìlòdà ni ẹ mo tiẹ̀ tún wá gbọ́ tuntun wọ́n ní ìyá adó ní dewúrẹ́ ti ń pa tọmọdé tàgbà ṣé lóòótọ́ ni ẹ̀gbọ́n mi. ẹ ah, alamu gbogbo tójú ọmọdé bá rí kọ́ ni mo sọ ọ kí n ti ẹ pẹ̀lú ìyá kan di kinní èmi ò wọ́n mi mọ̀ ń pa ẹ̀hún tó wíwọ̀n mi mọ̀ ń pẹ̀. Mm, mm. Eh, eh, béèyàn bá ti dàgbà jù náà àjẹ́ ní padà dá béèyàn sọ fún mi fúnra mi ojú ìyá òun dojú ewúrẹ́. Ah ṣé mo ṣe rí wọn ni mo kàn sí tí wọ́n fèmí ṣe torí èmi ò kó nulí ah! èèyàn tó bá dùn nulí ni wọ́n pa ah! ẹ̀yin wá kú o ẹ kú o kíni. ìṣe kò kú òní tó kàn án àbí ká abelédùà kó bá a yanjú gbogbo tí ń ṣe rògbòdìyàn nínú ìlú yìí. ká abelédùà kó bá wa pàyà adó tí ń de wúrẹ́ ohun tó yẹ ká sọnù ah! èmi ò kó nulí wọ́n fi ìlú ilẹ̀. Hmm. mo wí tèmi náà. ó ẹjàre ẹkùjọ mẹ́ta gbogbo lórúkọ ẹlẹ. ó ti pẹ́ tí mo ti fẹ́ rí yín o hmm. Hmm. elédùà ló ní kí n ṣe alábàápàdé yín lẹ́nu ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà lẹ máa ń pòwe lẹ máa ń sọ wípé ọmọ onílù àtẹ̀ jẹ́jẹ́ àwọn àjèjì nìkan ló máa ń tẹ̀ gìrìgìrì ó sì wáá dá mi lójú wípé tí àjèjì bá tẹ̀ jẹ́jẹ́ òun náà rí ilé ayé gbé hmm, ayé àsùnwọ̀n fún ṣùgbọ́n kí ló dé ìyá ló ń ṣe yín kí ló ń jó yín lọ́wọ́ tá ẹ̀ lè fi jólẹ̀ ah, ah, ah. ẹ sì wá mú gbogbo ẹ bẹ̀rẹ̀ sí pò lólúkúmuṣu ẹ mú gbogbo òlu ẹ bà á jẹ́ bẹ́ẹ̀ ṣe ń pa kúkúrú bẹ́ẹ̀ lẹ́ ń pa gígùn bẹ́ẹ̀ ṣe ń pọkùnrin bẹ́ẹ̀ lẹ́ ń pọbìnrin tẹ́ ẹ wá mú gbogbo òlu tẹ́ ẹ wá ń jẹ wọ́n wọ̀nyí wọ̀nyí wọ̀nyí ṣé méjì ni mò ń wò lẹ́nu yín ẹ̀jẹ̀ wà lẹ́nu yín bálabàla ìyá ẹ lọ ṣọ́ra yín o ẹ má bàlú yìí jẹ́ o tẹ́ ẹ bá sọ pé ẹ bàlú yìí jẹ́ ẹ rí i pé ilẹ̀ yóò lanu yóò gbé yín nílò ọ̀yẹ̀. ẹ kí lẹ ṣe. ẹ kọ́ra yín dà sáwọn ẹyin ìyá òsì ìyá rájà rájà ìyá sára. ẹ kí lẹ ṣe. dẹ́yìn ló ń gbé gbogbo ní ẹ̀ sọ̀rọ̀. èmi àjẹ́ èmi èmi àjẹ́ <laughs> èmi àjẹ́ hmm, ọ̀dà. Mm. Ah! ẹ lẹ́yìn ọkọ mi o ìyá akéyìn o ṣé dáadáa ni <laughs> ẹ lẹ́ gbogbo ilé ń kọ́ o <laughs> ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́. ẹ̀yin ọkọ mi mo ní ń pè yín ni ẹ lẹ́ ẹ ṣeun hmm. ẹ ti dá mi lóhùn bẹ́ẹ̀ ṣé wò mí yẹ ẹ̀yin méjèèjì o àjẹ́ ni mí. ẹ dákun kí náà wú. akíkún kò yé mi náà ni bóyá kí n kọ tí ò tì kí n kọ sí wọn létí kí lẹ rí. mo lájẹ́ ni mí gbogbo tí ṣẹlẹ̀ ń lu yorí mi ni èmi ni mò ń dábí ẹdun tí mò ń bí ẹ wá gbà mí àlámọ̀ lélẹ́yẹ ẹ gbogbo ẹ wá gbà wá aráàlú àjẹniyín ẹ wá pè wá ẹ pè ṣé tó ẹ dákun ṣé torí eléyìí ṣe pè wá padà ẹ lè jèrè o. àmọ́ ṣe pé. ẹ o ọ̀bọ ìjèrè lẹ́yìn gígẹ́dú ẹ lè gbogbo wàhálà ń ṣẹlẹ̀ láàrin ìlú nígbà wọn ọba ti gbọ́ tẹnu ìyá wọn tí wọ́n bá ti ṣe ní tí ò yẹ kí wọ́n sì mú ọmọ lẹ́fẹ̀ẹ́. ìjẹta oníjẹta yìí la tún gbọ́ ti àkànjì tí ń bẹ lọ́nà odò tán ló kú. ẹyin lẹ́pa. èmi ni. <laughs> kúnlẹ̀ abiyamọ ẹyin lẹ́pa àkànjì. èmi ni. ìyá aṣọ yín ó yà lẹ́gbẹ̀ẹ́ ni. Ah, aṣọ mi aṣọ wo ni ń ya. ìyá ẹ ẹ lè mọ orí bọ́ ó yẹ kó pa yín ẹ mọ pa mí ẹ mọ pa mí mo ní wí fún yín pé ọmọ dáadáa ni yín ló jẹ́ sọ fún yín ìyìn ah. lè ṣe nǹkan kan fún ah. yín ìyìn lè fi nǹkan kan ṣe yín. Ah. ìyá èmi ò sọmọ dáadáa o ẹ̀yin náà mọ̀ mí nínú ìlú wa èmi ò sọmọ dáadáa o tí n bá fara balẹ̀ tí n bá kíní yìí tí n bá ṣubò yín. máwo lè ṣubò mi ó jèrè lọ́dà fún mi. àwọn ọmọ ọmọ sì kú pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kọjá yé wọn. mọ́rin ọ̀la náà láàárọ̀ yà láàárọ̀ ìlà gbọ́ pọ́kú ẹ̀yin náà lẹ́tún páàgì. àwọn èmi ni o. Ah! òfò lómi ẹ̀fọ́ sí òfò lẹ́sìn. Eh, dákun já wọn lọ. àtúntò pé yóò pa wá o. ẹ má wulẹ̀ ṣe é pè é nígbà náà wà kọ́ wá jẹun tójú òrìrì ni. ẹ̀rọ ya wa o ẹ̀rọ ọkọ mi ẹ̀ sórí àṣẹ o àdúpẹ́ ya wa. sẹ́yìn náà ti gbọ́. pé kí ni mo lájẹ ni mí. ǹgbọ́ ìyá wa. mo ní àjẹ ni mí ṣé wọn ò sọ fún yín ni. kójú mọ̀ rí bi gbogbo ara ló gbẹ. àjẹ́ nìyà. àjẹ́ nìyà. àwọn ọmọ òun ò gbọ́n sọ dáadáa o. àwọn gbọ́n tí mo wí o. wọ́n gbọ́. wọ́n gbọ́ mo ní mo sọ fún wọn wípé àjẹ́ ni mí. iyún nígbà yìí lẹ ń pa kúkúrú tẹ̀ ń pa gúngùn. èmi ni kì í ṣe yóò sà èyàn pé yóò ṣàtàrò pé táàrọ̀ ojú rẹ̀ táàrọ̀ kùn nípa yẹn òun kọ́ ẹ̀yin ni. ewúrẹ́ mi ní dẹ́sẹ̀ rí àfọn nílùú yìí. a. sẹ́ẹ̀ni jẹun ni. ayé àyìn àtẹran yín ò ní dáa. èpèrè ò lè ṣe nǹkan kan ọjọ́ mọ́ lọ tiẹ̀ jẹ́jẹ́. kò ní sun ọ̀fun yín hmm. arámọ̀kà ni ó pa yín. èèmọ̀ lọ tiẹ̀ gbogbo òlú ni wọ́n sọ fún fàjẹ́ ni ọ̀nà lẹ́kùn sí. irọ́ ni máa lọ ti àwọn òlé kú sọ́nà mọ́ àìsí èéfín. olùlọ́tàkà ọlọ́rọ̀kà ọlọ́tì kẹ̀kẹ́ yẹn gbọ́dọ̀. ọlọ́dọ̀ ọlọ́tì kẹ̀kẹ́ yẹn gbọ́dọ̀. àfọ̀jẹ́ àfọ̀jẹ́ àfọ̀jẹ́ àfọ̀jẹ́ àfọ̀jẹ́ àfọ̀jẹ́ ẹwọ adébíṣẹ́ má ṣe. àgbà ọ̀la ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé torí ìyá ló la ṣe wà nílùú. bẹ́ẹ̀ náà ni lórí lásìkò tó fojú hàn nínú ìlú wa tó ń di iṣẹ́ wọn kó ṣe nìyàn tó ń pa wá lọ́dọ̀ tó ń pa wá lágbà tó ń pa wá léwe báyìí wọ́n ní àkínkò yàgbé lọ́nà adíáfún ìgbàgbọ́ tó ń kó jẹ̀rí sàlábẹ́ omi wọ́n ní àkínkò yàgbé lọ́nà adíáfún ìwà àgà tó ń kó jẹ̀rí sàlábẹ́ omi ìfanumọ̀ ìbọn ni kí wọ́n ṣe ìgbàgbọ́ ló gbọ́ wọn ẹbọ ló ṣe àmú èṣù tó ṣe ìwà àgà tó fi gbọ́ wọn ẹbọ tó fi ṣe ìwọ ìyàdọ́wọ́dọ́ ìwà àkàlẹ́yìn tó gbọ́ wọn ẹbọ tó ṣe o lónìí ìyàdọ́ òkú ẹ̀mí rẹ̀ rẹ̀ o kí ni wọ́n ṣe. àwọn ọmọ Ìjẹ̀bú! Ìjẹ̀bú! Ìjẹ̀bú! Ìbà ìbà ìbà alájà tó ń tògbọ́rọ́ ìbà aláṣẹ tó ń tẹ̀ kọ́lọ́rùn ìbà mi ọ̀pàkẹ́ alákẹ́ alágọ́gọ́dẹ ajímọ̀jà kátólẹ́gùn ìyá mi tí ẹ̀jẹ̀ lọ́tọ́ ti tún wà mí mọ̀júbà yìí o mọ̀mọ́dé bá ti júbà gbà yọ̀ọ̀rọ̀ kọ kalẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀kú tẹ̀lẹ́ alakọsẹ onigbọkọ mẹ kó dọ abi abẹkọ onigbọkọ mẹ kó bẹta tiẹ dẹ ọyẹ jẹmi ní òtẹ mi torí ìyá àdó mo fi pè yí o ìyá àdó wọlú o wọlú wàrà o sì yẹ kọ pàtó ó tọjú ilẹ̀ mọ́lẹ̀ o ní kílẹ̀ yìí ìyá mi se ṣe mo wá lẹ́sẹ̀ gudugudu ẹ̀ mọ́ye bẹ́ẹ̀ ni ìyá àdó mọ̀ ń pa kúkúrú ní ìlú tẹ̀mí wá èmi ọ̀gíní ẹ̀yẹ ṣẹ̀ṣẹ̀ fúnra jẹ́ra àgbà èmi ìyá rẹ̀ gí tí n bá pa wọ́n lẹ́kùn ìkẹ́gẹ́ tí mo pa wọ́n lẹ́kùn ìkàgà ìyálàyàtà ni ó sì dúró ojú àgúndẹ̀wò láì sáwọ́ ẹyẹ ó ṣe ìwọ̀ wá gbọ́ ìyá ibi kìbi tó o bá wà igbó ńlá ni mo dé mo gbọ́ wọn alágogo ọ̀dọ̀ ńlá ni mo dé mo gbọ́ wọn àlùsẹ̀kẹ̀rẹ̀ mo gbọ́ wọn àlùsẹ̀kẹ̀rẹ̀ tán mo gbọ́ ẹ̀yìn ìyá mi ẹlẹ́yẹ ó yẹ gbogbo òògùn tí ń bẹ lára ìyá dọ́ pátá bó ti wù kó tóbi tó bó ti wù kó kéré tó ó yẹ ìlọba jẹ́ o. ta ni ń parí mi ta ni ń pè mí ta ní ń pe kútíkú fẹ́ pa ta ní ń parùn tárùn fẹ́ sọ lọ́jọ́ ta ní ń pè mí yọjú sí mi ń bolo wà. ìwọ ọmọ pálágbára kan bẹ nílùú ṣé wọn ò mọ ni ìwọ ń tẹ gírígírí ń bọ̀ bá wàá bá gbogbo olùjẹ́ tó pọmọdé tó pàgbàlagbà tán ta ló kù nílùú tá a mọ̀ jọba lé lórí wàá gbọ́ èyí tó ṣe yìí ó ti di mọ́. afẹ́fẹ́ náà máa rí ò lè rí mi. inú afẹ́fẹ́ gan lọ gbàkú ọ̀dà afẹ́fẹ́ ọ̀fẹ́ lọ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ wá gbọ́ o ní kíákíá kó sáré tètè kó jẹ́ mi ní o. bọ́bá ṣe bẹ́ẹ̀ ni ń gbà. ẹ wọ̀dà padà obìnrin padà obìnrin padà ń ṣarajọ ọyọ agbára yọ ẹ dáàbò padà. irọ́ àìpẹ̀rẹ̀ ikú kíkú ọ̀pá ni àìpẹ̀rẹ̀ ẹ̀rù kárùn-ún sọ̀yàn lọ́jọ́ irọ́ lọ́pa irọ́ lọ́pa kì í ṣèmi kì í ṣèmi o. <laughs> ẹ ọjọ́ pòórá àtàfẹ́fẹ́ ni <laughs> mo ní kẹ́ ẹ̀yin ìyá mi mo dúpẹ́ àdìbọ́lá ọmọ ẹ̀dọ́ ọ̀rọ̀ tí gbẹ́nu lẹ̀ kúnyàn mọ̀ mo dúpẹ́ lọ́ọ́ yín bọ́ ọba táyé wá ọ́ pòórá pẹ̀lú gbogbo nǹkan ọ̀ṣẹ́ ọ̀tún ṣerú ẹ̀ mọ́ hmm, hmm. <laughs> àlẹ́ yá. irọ́ èèwọ̀ kàtàkìlẹ̀ kú ilé ọjà ni ó ayédèrè mọ́bìrì wọn làwọn pòbìrì ayédèrè mọ́bìrì wọn làwọn pòbìrì kàkà bí wọ́n pòbìrì ara wọn ni wọ́n pa ara wọn ni wọ́n pa kì í ṣe bí ọ. ah ah ah igun àtàrí dìde wọn láwọn papọ̀ igun àtàrí dìde wọn láwọn papọ̀ kàràn kí wọ́n papọ̀ wọ́n para wọn ni ara wọn ni kí wọ́n fi jẹ́ ah, ayé o ayé o ayé o ayé o. Ah, ah, ah. ah 是啊。